إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله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 أترى الصلاة على ومحمد صلى الله عليه وسلم إن شاء الله حكما تسوي لهم تدلق لكن مطلوب الطالة تجي الإمام ابن أبي زيد وخير عليه رحمة الله èyí tí náà èyí tí a tún bára wá sọ òun náà ní nípa àtàràdù ìmọ̀ wáyé wòsàn bákan ọ̀rọ̀ àlùkò ìmọ̀ àṣọrò kíá wọ̀tíyàrá kí ni ìyàwó islam kọ sí ìmọ̀ ṣe tí àwọn olóyìnbó ń pè ní ìlú omen àbí pessimism wọ́n ni ojú oòrùn بما روى والإصار بما تأخذ والوصف بما فيه أن يتيار يرقه والإلاب بكنا حجا والرفق بالمنظور بما شفلت له فلوه أروه àfáà ń tẹ̀síwájú wọ́n ní وشد والفصل ولا بأس بالمرقال من العين وغيرها وتعوذ وتعالج وشرب الدواء والفرج ibi tàbí òun náà ibi tí afáàtì ní kò sí nǹkan tó burú níbi mímú àdáwà ogun torí pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wa sallam ó ní tàdáwà fa inna Allah داعا إلا وضع له دواء النبي صلى الله عليه وسلم ó ní ẹwà ìsìn tí àwọn tó bá ń ṣe yí torí ọlọ́wọ́ bá tó máa ń wọ́n dáadáa kò gbé àrùn kankalẹ̀ àti kó fi ìwòsàn sí ṣùgbọ́n jíjẹun oògùn tá a fẹ́ lò àbí múmu ni kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ lópin ìgbà tí ó bá ti kí ń ṣe nǹkan haram wọlpọ́t bákan náà kò sí nǹkan tó burú níbi alpart orin tí àwọn olóògùn ń pè ní bloodletting bloodletting orin tí èèyàn yára èèyàn ní gbẹ́rẹ́ láti lè jẹ́ kí ẹ̀jẹ̀ jáde rí ẹ̀jẹ̀ dúdú kó jáde ní ara tí yóò fi mú àlàáfíà wá bí a ibi tẹ́yìn à ń sáré bẹ́rẹ̀ yẹn bóyá ń dún yẹn látara wípé nǹkan kan ṣẹlẹ̀ so ẹ̀jẹ̀ tí ó dì sílẹ̀ yẹn láti jẹ́ kí ẹ̀jẹ̀ náà lè jáde tí a bá sáyẹn ní bẹ́rẹ̀ láti jẹ́ kí ẹ̀dùn yẹn jáde eléyìí tí wọ́n ń pè ní alifásù wọ́n ní kò sí nǹkan tó burú bí eléyìí náà wàlùkáyì bákan náà àti alifáyì káyì òun ni tí àwọn olóyìnbó ń pè ní cauterization òun ni ká mú nǹkan gbóná bí òkúta gbóná káfí jó ojú ọgbẹ́ eléyìí wọ́n pè ní alikali sọlẹ̀ kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ bó ti ẹ̀jẹ̀ wípé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ti kọ́rẹ́jì wa láti máa jó ọgbẹ́ wa pẹ̀lú nǹkan gbóná òkúta gbóná ṣùgbọ́n kò ń ṣe haram láti ṣe irú bàbá àti sọ wípé kò sí ló burú bẹ́ẹ̀ wọ́n ti jẹ́ ọ̀nà bákan náà àlùjáàmù eléyìí wọ́n pè ní kọ́pì ní èdè òyìnbó lára ọ̀nà tí wọ́n fi wá ìwòsàn náà ni àfáàní àtàlàtún eléyìí tó dáa ani anabi wa muhammad sallallahu alayhi wa sallam o discourage alkaidu ìyẹn fertilization kama fi nǹkan gbóná kama fi má ọgbẹ́ anabi discourage sallallahu alayhi wa sallam ṣùgbọ́n jẹ́ ká mọ̀ pé èyí tó wúlò èyí tó wúlò ṣùgbọ́n discourage ṣùgbọ́n anábi sọ́lọ́lá asọ́lám encourage tí a ń pè ní alhijama débi pé anábi sọ́lọ́lá àrẹwà sọ́lọ́ ó ní máa bí mẹ́láì من الملائكة ليلة أسري بي إلا قالوا النبي صلى الله عليه وسلم قل من جاء ẹgbẹ́ àwọn kanú àwọn màláìkà kọjá ní òru tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó mú mi ṣe ìrìn àjò ìlà kọ́ọ̀lù àfikán sọ wípé ya muhammad ìrẹ muhammad murkun mátaka bí ṣùgbọ́n pa àwọn ká máa ṣe àlùjáàmà sọ eléyìí a sọ pé nǹkan tí ó wà rẹ̀kọ́mẹ́ndẹ́ ìlú tá a bá sọ wípé nǹkan tí a ní tó wà pàmí túbú tá a bá sọ wípé nǹkan tí ó wà rẹ̀kọ́mẹ́ndẹ́ ìlú wà ní sàhábù láti máa ṣe so torí náà anábì sallallahu alaihi wa sallam olóògùn kọjá ní òòrùn tí ó ń wọ́n mú òṣèlú ìrìnàjò lọ́tọ́gbé àyàfi kó ṣe ń gbé àwọn wọ́n sọ fún wípé ìrẹ́ Muhammad mú ọmọ mátàkà

ṣùgbọ́n ẹni tí ò bá máa ṣe kí ẹni yẹn kí ó má dábàá láti máa ṣe ìtànkiri ìṣẹ́ àmọ́ kó má ṣe pé yóò lọ bírèkì ibi tí ó yẹ kó bírèkì nínú vein àbí nǹkan kan tó fi wá sí nǹkan tí ó di wọ́n tó ló jẹ́ pé tó wá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ pé ní ó mọ̀ ń parí dáadáa tí ó fi lè fún wa ní rìsọ́ọ̀tì tí ẹ fi fẹ́ kí ó fún wa ṣùgbọ́n ẹni tí ó bá kan ṣe kó mọ̀ wulẹ̀ dábàá àti ṣe torí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ́ ń tàkọ́ bábá wà lọ́wọ́ ní ó tẹ́gbọ́n fọwọ́ bá nínú gbogbo ẹni tí ó bá lọ ń tírìtì yẹn fún ààrẹ kan tó ń ṣe tí ó lẹ́ṣẹ́ ni tí ọmọ ń pa tí àwọn èèyàn náà rí fóònù pa nǹkan yẹn fọ̀rọ̀ ọ̀dọ́ nínú anábì sọ́lọ̀ lọ́wọ́ àlejò ọ̀sọ́lọ́ ó lẹ́nu yẹn yóò wà rẹ̀ kan sí lóko tòun ló fà tó jẹ́ pé dókítà tó wà qualified tí ó bá tún sí aláàárẹ̀ tí nǹkan yẹn tí ó bá lọ bó ṣe ní expect wọn ni ó dẹ̀ responsible àdúgbò ẹgbẹ́ gbogbo fún rẹ̀ ṣe mistake in the course látara wípé bóyá òun náà ó lọ nàkẹrẹ àbí lòun ló wà responsible ṣùgbọ́n tírìtì ẹni ẹ bó ṣe kó tírìtì ọ̀sìn kan ẹ padà wá yíwọ́ wọn ní ó lè rẹ̀spọ́njú torí pé ẹni tó ṣe wípé ó mọ̀ ń parẹ́ tábà nítorí pé nǹkan yẹn yíwọ́ tó lè ṣe nǹkan tó yẹ kó ṣe àwọn nǹkan tó yẹ kó àwọn èèyàn ẹni yẹn wà qualified ó lè prescribe àwọn oògùn tí ẹ kó prescribe bóyá abẹ́rẹ́ náà ló fẹ́ fún ẹni yẹn abẹ́rẹ́ tí wọ́n kó fún òun náà ló fún nǹkan yẹn padà wá yíwọ́ láyé ọmọ náà olúwa ló fún ẹni yẹn ṣùgbọ́n ká ní wípé ohun tó yẹ kó fún lábẹ́rẹ́ kó lọ fún àbókùn tó kó prescribe kọ́ ló prescribe fún òun náà lọ fún mi dé ọwọ́ dọ́ọ̀nì òun ló wà ní ìtọ́jú ẹni tí ò kìí ṣe fún ìdí tí ẹ tí ó lọ ló ń tọ́jú yàn òun tí sкраb òkú fún yàn tẹ́lú ìyẹn bá fi lè lọ ṣe jàǹbá ní tó kú sкраb yẹn ó ṣe jàǹbá fún ẹni tó kú sкраb ọkùn ọ̀wọ́ ọ̀dọ́ nínú yóò wà rẹ̀ pẹ̀lú torí pé kò kìí ṣe fún ìdí rẹ̀ kò ṣe fún ìdí so ló fi jẹ́ wípé tí o bá ti kí ń ṣe wípé oògùn tó jẹ́ nǹkan tó wà general tí everybody lè lò and prescribe oògùn fún ìyàtọ̀ kó lọ lò ó tí o bá ti kí ń ṣe wípé àǹdẹ̀lú sí ìyẹn so fẹ́ lò níbi eléyìí anábì sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé alhijama èyí tí ó dáa ni bí ó kò ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n tá a lè sọ pé ó wà recommended fún ẹni tí ó bá máa ṣe nínú àwọn àdéhùn mi anábì sallallahu الله wa sallam ó sọ على ọjọ́ tí a lè ṣe bí ọjọ́ monday tuesday thursday àwọn ọjọ́ yòókù oníká àwọn so ẹni tó máa mọ̀ nípa rẹ̀ dáadáa nǹkan ẹ̀tù tó encourage òyìnbó oníkátúráì láti gbẹ́ ẹ̀jẹ̀ tí kò dáadé ẹ̀jẹ̀ tó jẹ́ ní ẹ́sẹ̀sì kátúráì láti gbà á jáde lára èèyàn ní ọ̀nà kọ́pìn ọ̀nà àlìṣèjáàmù ẹni tó bá lè ṣe ẹ̀jáàmù yìí ẹ̀jẹ̀ tí ó kú di máa ń pọ̀ torí ẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi kan ó ní afọ̀rọ̀ ààjú wọlmájú ẹni tí ó ṣe hijama tó ń ṣe kọ́pìn fún yẹn àtẹni tó ṣe fún àwọn ti bàjẹ́ wọ́n ní tẹni tí ó ṣe hijama fún yẹn òun ni pé láyé jọun bí ìwo nǹkan kàmára náà máa fi ṣe tí wọ́n fà á pẹ̀lú ẹnu nǹkan yẹn lè lọ ta sí ẹnu yẹn lọ́nà fún torí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ọ̀pọ̀rọ̀ alhaji ẹni tí ó ń ṣe ìdámọ̀ fún yẹn àwọn ẹ̀rẹ́ bàjẹ́ lónìí wọn àlò ẹnu láti ṣe lè máa ṣàṣìlò tó pẹ́ ní tó ń ṣe ìjáàmà fún àwọn ẹ̀rẹ́ bàjẹ́ tó ṣékù tẹ́rù tèmi alẹ́ rahmatulá wọ́n ní tí ò bá ti fi ṣe pé bóyá ó lo bí ẹnu láti fi pa nǹkan yẹn so ipe nǹkan tí ó yẹ kó tẹ̀wọ̀n ònípalẹ̀ orí ìwẹ́ ò bàjẹ́ àwọn àfáà ní wọ́n ní àwọ̀ ẹni tó ṣe ìjáàmọ̀ fún àtẹni tó ṣe ìjáàmọ̀ fún yàn àwọ̀ ẹ̀wọ̀n ò bàjẹ́ àwọ̀ ẹ̀wọ̀n ò bàjẹ́ so àyàfi ẹni tó ṣe kọ́ wọ́n ṣe ìjáàmọ̀ fún tí ara ẹ bá wíìkì tó ṣe pé kò lè kọ̀ntínú ààrẹ yẹn so làásọ̀ wípé kó járe ṣùgbọ́n kò ṣe pé kó ti ṣe ìjáàmọ̀ ààrẹ rẹ̀ bàjẹ́ gẹ́gẹ́ bá a ṣe fẹ́ gbọ́ ìlú àdéhùn yẹn wọ́n ní wọ́n lè lọ́wọ́ ánà sọ̀rọ̀ bí aláwọ̀ ánì àkúntùm tẹ́ka únà ìṣẹ́jámàtà ìsọ̀yìn ẹ̀yìn sáábé ṣe máa ń kórìíra kí ẹni tí ó ń bá rẹ̀ ló ṣe ìjánu onílà àkórìíra ìlànà àṣìkò ìgbà kan máa ń bẹ̀rù fún òun náà ni pé kí ó bá ṣe ìjà náà so yóò fi pé yóò wíìkì so eléyìí òun ni tí a máa ń bẹ̀rù fún pọ̀ tó bá lè gbà á so kò ń ṣe pé kò ní àwẹ̀ eléyìí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdírẹ́sì tí wọ́n ju olé lórí òun lè ní tó tẹ̀wọ̀n pọ̀lọ́rọ̀ àìlẹ́mọ̀ àfáàní wọ̀lùkọ́hùlù lè tàdáàrí bákan náà kí a létìró létìró èyí tí a fi ń mójú tójú wa ká létìró ní tí a fi ń mójú tó ojú wa lé oníjà ìlú fáwọn ọkùnrin èyí tí ó wà pàmí síbò ní wọ̀wọ́ àmì ìdínà kí nípa ṣùgbọ́n mú àwọn obìnrin ẹ̀ṣọ́ dàbí àwọn tí ẹ̀tún lè lo ipò wọn fi ń ṣẹ̀ṣọ́ ṣùgbọ́n ọkùnrin kó lóun fẹ́ lò fún ṣíṣe ẹ̀ṣọ́ eléyìí òṣìṣẹ́ tó wà encouraged ṣùgbọ́n tókùnrin bá létí ro ní tí ó fi ń wá tó fi ń wá ìtọ́jú fún ojú rẹ̀ eléyìí kò sí nǹkan tó burú anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní aleikum bil ismij aleikum bil ismij ẹ máa lo ìró ismij fa innahu yajnu albasar tẹ bá lo tìró ismij tẹ lé ó máa ń kí ojú kílẹ̀ wọ̀nyí ń bí tu ṣọ́ àárọ̀ bákaná anábi sallallahu alayhi wa sallam ó ní àtúndé kí èrò ojú kó mọ́ wù dáadáa kí èrò ojú mọ́ wù dáadáa bákaná àdé kí ojú kó mọ́ ilẹ̀ sọtẹ́ àbá lò nítorí tó ń fẹ́ dé kí ojú ń klẹ́ kó ń lè nínà dáadáa ìwòsàn tí ẹ̀sìn gbà wọlé ni sọ àdìsọ wípé kí ló dé tí ọkùnrin tó ń létí ro ọkùnrin lè létí ro tó bá ṣe pé àníyàn tí ó fi ń ṣe òun náà ní ìrírí sí ojú rẹ̀ kó lè bá ṣáàpù dáadáa kó lè bá rìnà dáadáa eléyìí òun ni èèyàn fi ṣe é sọ̀nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ẹ̀kọ́rẹ́jì wa láti máa ṣe ló alaykum bí ìpínlẹ̀ ìlànà náà fa iná kò yẹ́ṣọ̀ ìgbàsọ́n wàyí ń bí tó ṣàá anábì sallallahu alayhi wa sallam ó ní tẹ̀wá tẹ́sùn ẹ̀ tọ́ tí wo ẹ̀ lè fi owó فإنه يشفي البصر أما يبني وجودنا كلابا وينبت الشعر الذكي إيروكي أماري so nínú ẹ̀bà wá ní olùgbébàsù ní ti àbíkún ìbáyà abẹ́ ẹ máa wọ aṣọ funfun nínú àwọn aṣọ yìí ẹ máa wọ aṣọ funfun nínú àwọn aṣọ yìí ìbáṣù ní ìfìyà àdíkùnmọ̀lù bayan fa iná àmì pé ìfìyà àdíkù aṣọ funfun òun ló fi lórí jù ní àwọn aṣọ yìí máa fi òkú yí nínú àwọn aṣọ funfun pẹ̀lú aṣọ funfun wà iná fẹ́wà àkàlìkùn èyí tó dájú nínú tìró tẹ́mọ́ ń lé òun ni alifmage òun ni tìró tí a mọ̀ sí ifmage ìyẹn tí ló ń bá sọ́rọ̀ a máa jẹ́ kí ojú pẹ́ dáadáa pẹ̀lú ilé tó ṣàá a lè jẹ́ kí ewu ojú kó mọ ọrùn dáadáa sọ gẹ́gẹ́ bí alimami Abu Dawud alayhi rahimahullahu ta'ala bí wọ́n ṣe gbà wá nínú àdéhùn Abdullahi bin Abbas رضي الله عنهما sókè ọkùnrin létí ró kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó wá ṣe pé àníyàn wípé òun fẹ́ jẹ́ kí ojú wọn máa clear ló fi ń ṣe òun fẹ́ kí wọn ojú kó máa wù dáadáa tí ó fi ń ṣe àníyàn ẹ̀ṣọ́ ṣùgbọ́n obìnrin àwọn lè létí ró nítorí pé kí wọ́n fẹ́ ṣe sọ so ló fi jẹ́ pé lára ẹ̀ṣọ́ tó léwu òun ni tìró wà lára ẹ̀ṣọ́ tó léwu òun ni tìró wà fún obìnrin náà afá ń tẹ̀síwájú wọ́n ní wàlá ìtàhálàjù bilhamri kò dá káwá ìwòsàn pẹ̀lú ọtí kò dáa káwá ìwòsàn pẹ̀lú ọtí ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe ọtí ní èèwọ̀ fún wa láti mú bákan náà sallallahu alaihi wa ó ṣe ọtí léèwọ̀ fún wa ó ṣe títà rẹ̀ léèwọ̀ rírà rẹ̀ ó ṣe léèwọ̀ ìjòkó pẹ̀lú àwọn tán mú ó ṣe léèwọ̀ ìlọ́ra ó ṣe é léwọ̀ àti bí ọ̀bẹ́ lọ nínú àwọn nǹkan tí anábì sallallahu alaihi wasallam ṣe léwọ̀ nínú hadithi tí alimamu muslim ayọ̀ rahmatullah tí wọ́n gbà wá náwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọtí kọ́wá eléyìí èèwọ̀ ni sọlọ́mọba subhanahu wa ta'ala ni innama al-khamru wal-maysiru wal-ansab wal-azlam rijsun min amali shaytani fajtanibu ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní ọtí mímu tẹ́tẹ́ títa bákan àwọn ọkọ̀ tí àwọn èèyàn máa bí ṣe ipé àwọn fẹ́ travel àbí nǹkankan ṣe yóò lọ àbí kò lọ ṣe yóò dá àbí kò ní dá bákanáà àǹkọ́ àwọn òṣà rísìn gbogbo ẹ̀gbìn ni wọ́n ní iṣẹ́ فاجتنبوا أجنبي لعلكم تفلحون كما تجري إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الحرب والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم انتهون اللهم بان الشيطان انتم فاشل òun ni kó fẹ́ dọ́ إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميت níbi tẹ́tẹ́ níbi ọtí ويصدكم عن ذكر الله وفبن يكرم بنفس الله وعن الصلاة وفبن يكرم بنفسك فهل أنتم منتعون أفرا أجاوب به أي أبوكم so ọtí èèyàn gbọ́dọ̀ jìnnà sí completely ká máa ti sọ pé ìwòsàn ni arákùnrin kan ó sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ikọ̀ ránṣẹ́ fi ọtí ṣe ìwòsàn ànábì sallallahu alayhi wa sallam ní innaha laysat bidawa ọtí ó kìí ṣe oògùn tí a máa lò fi wo àrùn sàn ìnáma ìyẹ̀dá ọtí ohun gan fún rẹ̀ àrùn ní àwọn ọkàn àwọn ọkàn lọ́tí bákanáà yóò tún jẹ́ àrùn ara fítíkú àrùn sẹni tó wá mú ó ní àwọn nǹkan tí ó bàjẹ́ lára rẹ̀ bákanáà yóò tún fún yẹ̀ ní spiritual ailment sọ ẹni tó mú tí yóò máa affect ẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó mú tí yóò máa bà nǹkan jẹ́ lára rẹ̀ kí wọ́n lóun fẹ́ fi ọtí òun fẹ́ fi wo àrùn kan lára sàn sọ anẹ́gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìnáma ìyá dáhùn wọlé ìtàkùbídà wa kò kí ń ṣe ìwòsàn èyí tó jẹ́ àrùn lòun gan fún rẹ̀ abdullahi bin masoori radiyallahu anhu lára nǹkan tí ó nílẹ̀ àwọn míì ló nílẹ̀ dọ́dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wallahu alam èyí tó tẹ́wọ̀n oníkẹ́ lára àwọn ọ̀rọ̀ abdullahi masoori ìgbà tí àwọn èèyàn kan náà fẹ́ fi ọtí ṣe ìwòsàn ó sọ fún wọn wípé inna Allah lam yaj'al shifa'akum fima harrama alaykum ọlọ́wọ́n bó fi ìwòsàn yín síbi nǹkan tó ṣe wípó ṣe léwọ̀ fún yín kí ni túnmí eléyìí òun ni wípé èèwọ̀ ni fún yín láti lo tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ fún kẹmọ̀lẹ́fí fẹ́ fi wá ìwòsàn bí a bá ń lò ó tí nǹkan tó ń ṣíyàn láàárẹ̀ àbí láàrùn tó bá lọ ìyẹn ò pé ó wà pàmí síbù nínú ṣẹ̀ríà láti lò nǹkan haramu náà ṣì ní ó ẹni tí ó jalè tó fi rówó sí pé ó lè jíjá bẹ́ẹ̀ ni ẹni tí ó ń ṣe 419 tó fi rówó ìtumọ̀ sí pé ṣe 419 ní tó dání kẹni ẹ wá ní ẹni olè jíjẹ́ òdá ibẹ̀ mo ti méèkì owó ìméèkì owó lọ́nà kan kò túmọ̀ sí pé ọ̀nà tí èèyàn fi méèkì ẹni tó dání ìríwòsàn pẹ̀lú kankan tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ kò túmọ̀ sí wípé nǹkan yẹn tí ẹ ká máa lò ní kò túmọ̀ sí pé nǹkan tí ẹ ká máa lò ní so ló jẹ́ pé àwọn afá wọn á sọ wípé ìlú ọtí ìyẹn alhamdu kí la pè ní alhamdu òun náà ní kúlù máa yóò fàmìlú làákìlá àì yóò gàtì làákìlá gbogbo tó ṣe wípé ó bá máa ń bo làákàyè tó bá ní àbá ti mú ẹni ó máa fíìlì ìdùnnú yóò máa fíìlì bí ìdùnnú ó lè rí ẹ bí ẹni tó òun ló lórí gbogbo ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni ń pè ní kíni alhamdu táwa yorùbá ń pè ní ọtí ìgbà tó ṣe pé kò ní jẹ́ kéèyàn máa ń téèyàn ṣe máa tẹ́ni yóò kà máa dunú ó lè máa kàkan tó wù ní ti ìdùnnú sílé ni wọ́n pè ní kí ni alfamru ó yàtọ̀ sí tí wọ́n pè ní albanju albanju eléyìí àwọn olóyìnbó pè ní anesthesia so eléyìí tí èèyàn bá ní níbi àti lòó àwọn bí àwọn anesthetic tí ẹ bá ní ní ìdí àti lòó ó lè lò láti lè fi rí ìwòsàn ṣùgbọ́n alkhamru rárá méjèèjì bára ṣe máa rí ákì tí wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ yìí so títí ọtí yóò máa affect ọpọlọ ẹni yẹn ní ọ̀nà tó ṣe ipẹ́ ni ó mọ̀ fígbẹ ní kó ń lo ń bẹ lórí gbogbo àwọn èèyàn òun lo ń bẹ lórí ayé so eléyìí òun ni títí alkhamru liquor intoxicant unlike èyí tí wọ́n pè ní anesthesia àbí àwọn anesthetic so àwọn nǹkan wọ̀nyẹn wọ́n a máa lò ń gbà ní láti májèké yẹn tí lè tẹ́yìn lápẹ̀júwe èèyàn fẹ́ ṣe operation àbí nkankan fún èèyàn tẹ́yìn òfin ní ma ìrora nǹkan yẹn so méjèèjì yàtọ̀ síra wọn so alkhamru tẹ́kì wá tó sọ pé èèwọ̀ ni ṣùgbọ́n àwọn bíi báńkì àbáwọn almukadiraati míì náà láwọn nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ táwọn míì padà ń abuse tí àwọn ń lo ńlòkulò ẹni tí ó bá lo ńlòkulò ẹni yẹn ó wà bí wọ́dì ṣùgbọ́n ló ṣe pé ní tó ń lò ó necessity ni àbí níìdì lójókòó lò wọ́n fojú forú ẹ̀ unlike ọtí anábì sọ̀rọ̀lá àtọ́lá ní ìnáma ìyàdá àrùn ló ń gan fún rẹ̀ wà lẹ́yìn tẹ́fìdà wa kò ń ṣóògùn tó túnmọ̀ sí pé ẹ má lòó rárá so wọ́n kò sí condition tí ó mú wa sọ pé a fẹ́ mu ọtí láti lè fi gbé àrùn kan kúrò láti lè fi wá ìwòsàn ṣùgbọ́n tí wọ́n bá ní kí ọtí papọ̀ mọ́ nǹkankan ṣá lè ló nǹkan yẹn àwọn àfẹ́ẹ̀sìn á ní tó bá ti di wípé ọtí tán ní kí papọ̀ mọ́ yẹn ó ti fàhálà ó ti change form a lè pè lọ́tí mọ́ ní nǹkan tá ń rí sí sẹ́rí situation bẹ́ẹ̀ a lè lò ṣùgbọ́n wà gangan fúnra o gbọ́dọ̀ process yẹ bí a ṣe pèrè kan ló process yẹ tí nǹkan yẹn ti wá change di nǹkan mi ó transform di nǹkan mi a lè lò àbí wọ́n fi sí ara nǹkan tó ṣe pé nǹkan yẹn kò run alcohol kò tẹ́tì ẹ̀ kò tẹ́tì liquor bẹ́ẹ̀ ni kò ẹ̀ kò dẹ̀ ń a sì lè lò a lè jẹ́ ṣùgbọ́n wà gangan fúnra wa ò gbọ́dọ̀ process nǹkan ẹ̀ torí pé tàbá ti process ẹ̀ a ti fira wa sí ipò ẹni tí ó áńdù ọtí a fira wa sí ipò ẹni tó áńdù ọtí so tí ìsìnkára bá bá ọtí lápẹjú òfin wọ́n gbé ọtí kan síbi kan ó wá ìsìnkára ó transform débi pé ó lose intoxicating power yẹn kó lọ di bí vinegar lápẹjú ìdájọ́ rẹ̀ ti change ṣùgbọ́n ṣáà ní process ọtí nítorí pa akẹ́kọ̀ọ́ di vinegar a lè ṣe haramu ṣùgbọ́n tó bá ń dì fún rẹ àbí kéferì kan ló lọ ṣe èyí tó yẹ outcome yẹn result yẹn ìta àgbègbè ni ní tí ó correct nínú ọ̀rọ̀ tí àwọn afẹ́ tí wọ́n sọ ṣùgbọ́n kálá afẹ́ mu ọtí láti lè fi kí ọ̀n kankan láti lè fi lé òtútù lọ èèwọ̀ ni kódà kò ṣe pé díẹ̀ lèyàn kẹfẹ́ mú bẹ́ẹ̀ kí èèyàn fẹ́ mu gẹ̀ẹ́kan àbí lẹ́sàn gẹ̀ẹ́kan lèèyàn fẹ́ mu ọtí lọ ti ń jẹ́ sọ̀nàbíwá muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kánà ó ní ma'askara kẹtìrúhù fàkàlìrúhù haram ìtẹ́ bá mú tó ṣe pé tẹ́ bá mú púpọ̀ rẹ̀ yóò èyí tọ́ sí kéèkì yìí then èèwọ̀ ní kẹmu díẹ̀ mẹ́ ma akara ma akara kathiruhu faqaliluhu haram ẹni tí tẹ́ bá mu tó ṣe tẹ́ bá mu púpọ̀ mú bẹ́ẹ̀ yóò intoxicate yín faqaliluhu haram èèwọ̀ ní kẹmu díẹ̀ èèwọ̀ ní kẹmu díẹ̀ náà sábà fi ọtí sáfi preserve cake ṣáà sọ wípé díẹ̀ tán fi pìzáàmù ẹ̀yẹn ẹni tó ń jẹ kéèkì yẹn ó ti ń jẹ nǹkan haram ó ti ń mu nǹkan haram gẹ́gẹ́ bí ta sọ ìta máa wò ń bẹ̀ yẹn òun ni pé nǹkan yẹn wọ́n ti mixẹ̀ papọ̀ mọ́ nǹkan mi àwọn àdẹ̀kọ́lá ṣe ìtọ́kùta máa máa wò ni pé ṣó ń smẹ́ẹ̀lì intoxicant ohun ọtí tó bá ń mu ọtí so ó sún mọ́ kó intoxicate tó bá rẹ̀ ti intoxicate pé èèyàn jẹ́ èèyàn mú ni intoxicant náà ni in tó jẹun intoxicant náà ni tí ó mu àbótí ẹ̀ ń tètè intoxicant so ṣùgbọ́n tí ó bá tètè intoxicant téèyàn kankan mí ṣe olóńfẹ́ fi preserve kéèkì ni kéèkì yẹn a lè jẹ́ tí àwọn katakata lè wí tí ò bá ti ti ń bẹ́ ṣùgbọ́n kálá fẹ́ fi ọtí afẹ́ fi ṣe ìwòsàn anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe léyìí léèrò wa bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ wa ta'ala ní kí ájínà pé tó túmọ̀ sí pé àgbọ̀dọ̀ hundred láti máa process yẹ náà lára nǹkan tí àwọn afẹ́sì tí wọ́n máa gbé yẹ̀wò òun ni ǹjẹ́ ẹ̀gbin ni ọtí àbí kò ní ṣe ẹ̀gbin ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹbẹ lórí ẹ̀ òun ni pé ẹ̀gbin ni ọtí etí ọ̀pọ̀lọpọ̀ àwọn abáǹbẹ lórí ẹ̀ òun ni pé ẹ̀gbin ni ọtí bóyá èyí tí wọ́n ṣe látara dàbídùn ni oyin náà ti ṣe ni ìrèké náà ti ṣe ni ìdúbáwò náà ti ṣe lópin ìgbà tó bá ti di pé ó intoxicate ó ń mú èèyàn ń ríra ó ti di ọtí kò bá jẹ́ pé èèyàn máa jẹ́ ni ó ti di ọtí tolu jẹ́ pé ká ní ṣokoléètì kan wà tó fi hàn bá jẹ yóò mìíràn intoxicate yóò intoxicate yẹn ọtí ni irú ṣokoléètì náà máa jẹ so ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́ẹ̀sì wọ́n gbà wípé ọtí ẹ̀gbin ni so gbogbo àwọn small stout ní kírísítà ní nǹkan kan mọ́ra wọn ní àwọn ọtí tó gbajúmọ̀ láwùjọ wa yìí gbogbo ẹ ẹ̀gbin ni wọ́n lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì ìdájọ́ tí wọ́n máa ń fún ìtọ̀ náà ni wọ́n máa ń mú àwọn tí wọ́n yìí so ẹni tí ìkànnú àwọn tí ìbá kán sí aṣọ rẹ̀ àbó kán sí ara rẹ̀ so bí ìgbà tó ṣe wípé ọtí kán sí ìtọ̀ kán sí aṣọ rẹ̀ àbó kán sí ara rẹ̀ náà ni ó gbọ́dọ̀ lọ fọ́ dànù eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ń bẹ lórí ẹ̀ ara àwọn àfẹ́ẹ̀sì ní ìtàn sọ wípé kò sí ẹ̀rí wípé ẹ̀gbin ni ọtí níta lẹ́rù fún òun ni pé a gbọ́dọ̀ mú ṣùgbọ́n ṣé ẹ̀gbin ni wọ́n ní kò sí ẹ̀rí pé ní ẹ̀gbin ni so eléyìí jẹ́ ẹ̀ka tí àwọn kanú àwọn àpá tí wọ́n sọ ṣùgbọ́n tá a bá ní káwò ọ̀rọ̀ àwọn jùmọ́rù yẹn oníwèjì ìyẹn ọ̀gọ̀rọ̀ àwọn àpá yẹn tó tó ṣe pé àsìkò nígbà wá láti máa sọ̀rọ̀ lórí ilé náà tá bá gbà pé ẹ̀gbìn ni àwọn hand tí wọ́n máa ń ṣe wọ́n á lé kánò wípé èyí tó jẹ́ constituent ẹ̀mí ó lè jẹ́ bí a bí sixty or seventy percent alcohol ìyẹn ethanol ìyẹn èyí tí wọ́n máa ń mu òun ni wọ́n ti ṣe ọdún yìí gan ó lè tó eighty or ninety percent so tí yàn bá lóun fi hand sanitizer òun fi ń ra ọwọ́ ìtumọ̀ rẹ̀ ní pé ń fi ọtí ra ọwọ́ kọ́wádẹ̀ lọ́pọ̀ láwọn àfá àgbà tí wọ́n sọ wípé èyàn ọ̀gọ̀rọ̀ àwọn àfá àkan ní ọtí ni sọ̀rọ̀ wípé à ń fi sọ ní láti fọ ọwọ́ wa sọ ló jẹ́ pé ìgbà míì tó mọ tí wọ́n láti kọ́kọ́ ti fọwọ́ yàn inú ọwọ́ yàn náà sòdígbà tó ṣe pé kí ni èèyàn fi ìtọ̀rọwọ́ òun ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì àwọn òpin àfẹ́dé kí ọwọ́ mọ́ ni ṣùgbọ́n bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì ṣe rí nígbà tí èèyàn fi ẹ̀gbin rọ ọwọ́ ni sọlọ́ jẹ́ pé irú ọwọ́ bẹ́ẹ̀ èèyàn ní láti tún pẹ̀lú omi èèyàn ní láti tó fọ pẹ̀lú omi torí pé wọ́n ti fi tó ń jẹ́ ẹ̀gbin èèyàn ti fi ra ọwọ́ rẹ̀ so eléyìí òun nìkan tí ó tẹ̀wọ̀n so inṣàlá àádá dóbi wáyé àtúmọ̀ tẹ̀síwájú ní ọjọ́ mi inṣàlá abẹ́láwọn subhanahu wa ta'ala èyí tí abára wa sọ ìkọ́rọ̀ lọ kó bí kí ó lò fún ẹ̀kọ́ kan wa àtẹni tí ó ń sọ àtẹni tó ń gbọ́ subhanaka allahumma bihamdik Thank you. Nam, ah ìbéèrè òun ni wípé àtàrù sọ̀bá àwọn àtàrù àṣùbá ìgbà wo ni èyí ó máa ṣe pàtàkì jùlọ àtúgbọ́ pé ànágbà Muhammad sallallahu alaihi wasallam ó ní aláhùnmọ̀ bá rí pé ó máa ti fi kòkó rí ha rí ọlọ́run rẹ̀ bá ń fi albarka sí ìjáde láàárọ̀ àwọn ìjọ ọ̀run láti lọ wá jíjẹ mú so bóò la ṣe fẹ́ reconcile afẹ́ṣẹ́ àkàrò àṣùbá àti hadith anabuwa muhammad sallallahu alaihi wasallam tí a kà yìí kò takora rárá àkàrò sọ̀bá kò túmọ̀ sí wípé èyàn gbọ́dọ̀ jòkó nínú mọ́ṣáláṣí láti máa ṣe so èyàn lè máa ṣe ń lọ èyàn lè máa ṣe lórí rìn ó lè máa ṣe ní ìdí ọjà rẹ̀ so kò takora wọn rárá rárá kò takora wọn so kò jẹ́ bí èyàn ṣe jẹ́ wọn lọ́wọ́ àyìn náà náà ẹni tí ó ní àlùwàlá tó wá lo hand bẹ́ẹ̀ lórí ta sọ pé ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́ ti sọ wípé ẹ̀gbin lọ́tí hand sanitizer dẹ̀ yìí majorly ethanol ọ̀hún ẹni tó ní àlùwàlá tẹ́lẹ̀ tó wá lọ lo hand sanitizer yẹn so ṣé àlùwàlá rẹ̀ ti bàjẹ́ ní àbí kó kàn fọwọ́ rẹ̀ kó kàn ni kéèsì ẹ̀gbin kéèsì ẹni tó ṣe wípé ó lálùwàlá tó wá lọ gbé ọwọ́ létọ̀ kò bá àlùwàlá rẹ̀ jẹ́ abúlọ́dà ẹ̀tẹ̀gẹ́tọ̀ abúlẹ̀tẹ̀lẹ́gbẹ̀ kò bá àlùwàlá rẹ̀ jẹ́ in tí ó ṣe ni pé kó kílẹ̀ ní ọwọ́ yẹn àti ẹ̀kọ́ yẹn in tí ó ṣe ni ọlọ́wà Thank you. náà wọ́n nínú alkùrán ọlọ́wọ́n bá sọ wípé ọtí aburú ẹ̀ pọ̀ ju àǹfààní ẹ̀ lọ so hadithi wa ní kámọ́ délẹ̀ rárá nípìnlẹ̀ òun ni ọlọ́wọ́n subhanahu wa ta'ala sọ wípé wa ifmuhuma akbaru min naf'ihima ẹ̀ṣẹ̀ tó ń bẹ ń bí ọtí àti tẹ́tẹ́ ó tóbi ju àǹfààní tẹ́fẹ́ níbẹ̀ lọ tẹ́lifẹ́ni tó ń ta tẹ́tẹ́ yóò ra àǹfààní kan bẹ́ẹ̀ ó lè rówó ẹni tó ń mutí yóò ra àǹfààní yóò gbádùn ààrẹ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó ń bẹ ń bí méjèèjì níwájú ọlọ́run ọba ó ju àǹfààní tẹ́fẹ́ níbẹ̀ lọ so láti lè encourage wọn pé kan fi lẹ́ẹ̀ so later ni aya wa wá tọ́lọ́wọ́ bá là á mọ́lẹ̀ pé innama al-khamru wal-maisir wal-ansab wal-azlam rijsun min amali shaitan ọlọ́run ní ọtí bákan náà tẹ́tẹ́ àti ìmọ̀ sọ wípé à ń wo ọfà láti lè fi mọ̀ ṣé nǹkan tó yẹ ká ṣe ṣe ká ṣe àbí ká mọ́ ṣe afẹ́ dáwọ́lé nkankan ṣe ká dáwọ́lé àbí ká mọ́ dáwọ́lé ìfi ọkọ̀ láti lè fi ṣe ìwádìí pa nǹkan yìí bákan náà àwọn òòṣà tẹ́ǹbọ̀ ríṣùn ẹ̀gbin ni nínú sọ ìfarahàn iṣẹ́ ìṣúná pàṣẹ́nìbù ẹ̀jìnà sí làálàkùn tó fi hàn tẹ̀bá fẹ́ jẹ́rìí so ayal quran náà ló ní ká jìnà sí ó jẹ́ tó ti yé nìsín ṣùgbọ́n ní sílẹ̀ kò lámọ́lẹ̀ pé ká jìnà sí so àwọn sàábé wọ́n sì mọ́ mú àwọn tó ń ta sì mọ́ ń ta kí aya suratul maida yìí tó wá sọ̀kalẹ̀ mẹ́rin àwọn sàábé sọ yìí kékeré ìntàháìnà ìntàháìnà látòní lọ ajáwọ́ ń bẹ̀ so hadith anabi sallallahu alaihi wasallam

náà ìbéèrè òní wípé agbọ́ wípé àwọn àfá ẹnu òkò lórí kéèyàn fọwọ́ kan abẹ́ dàrẹ́tì ìyẹn nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọbìnrin dàrẹ́tì ọwá sọ wípé nǹkan ọmọkùnrin dàrẹ́tì dàbíbi tó jẹ́ nǹkan ọmọkùnrin gangan là ń sọ kò ń ṣe èyí tó lẹ̀ mọ́ so nǹkan ọmọbìnrin náà kó tọwọ́ bọ ojú abẹ́ òun là ń sọ kò ṣe kó gbọ́ wọlé láti ta dàbí direct ó gbọ́ wọlé direct bọ̀ kò ṣe kó tọwọ́ bọ̀ tó bá tọwọ́ bọ̀ òun tá ń sọ so obìnrin tó ní àlọ́ àlá tó wá tọwọ́ bojú abẹ́ rẹ̀ àbọ́kùnrin tó ní àlùwàlá tó fọwọ́ kan nǹkan ọmọkùnrin ẹ̀ gangan yàtọ̀ sí èyí tó ó wà pẹ̀lú ẹ̀ aláyẹn ẹnu àwọn àfá òkò lórí rẹ̀ ike sálù aláyẹn bàjẹ́ ó bàjẹ́ àbí kó bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àgbà rúgbé àlù aláyẹn ti bàjẹ́ bóyá ó ní ìtẹ́ǹdì adùn àbí kó ní ìtẹ́ǹdì adùn kókó ni pé ṣóṣà àfọwọ́kàn án ó ní direct contact pẹ̀lú ẹ̀ tòtò bá lálù alákẹ́lẹ̀ àlọ́ aláyẹn ti bàjẹ́ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àti wọn dúró lórí rẹ̀ wọ́n ní anábọ̀ muhammad sallallahu alaihi wa sọ wípé mamata zakara ó falẹ̀ àtàwọ̀dọ̀ ẹni tó bá fọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ tó tún àlù aláṣẹ nínú ẹgbàá wa ní mamata farjahu falẹ̀ àtàwọ̀dọ̀ ẹni tó bá fọwọ́ kan ojú abẹ́ rẹ̀ eléyìí oko obìnrin náà sínú fálẹ̀ ọ̀tàwà gba kó tún àlù aláṣẹ so ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wọ́n gbọ́ yé lọ sí wípé àlù aláyẹn bàjẹ́ ṣùgbọ́n aráwọn àfẹ́ ti táwọn gbọ́ yé lọ sí wípé fálẹ̀ ọ̀tàwà gba àtàwọn ẹni sọ yẹn lè lè tẹ̀lé báàbù tàbí ó wà perfect òun ṣe pálù aláyẹn ṣe kí ni ó bàjẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì wọ́n ní anábìsọ̀lá àtàlám ó ní ìgbà àgbọ̀ àhàdùkù bí yẹ́ ti ṣe ìràfàjì tí ẹ̀kan ní bá fi ọwọ́ rẹ̀ kan abẹ́ rẹ̀ wà lẹ́yìn tàbẹ́yìn náà wà bẹ́yìn náà ṣìjábùn wà láfẹ́fẹ́ kò rẹ̀ sí kankan tí ó protect ẹ̀ tó protect nǹkan ọmọkùnrin rẹ̀ àti ọwọ́ rẹ̀ kò sí kankan tó yẹ bí gàgá láàrin àwọn méjèèjì fàkọ́dù wàjábà ìkúrú alùwàlá ti ọ̀ràn rẹ̀ sọ hadithi yóò máa sọ fún wa wípé ibi tí àwọn ọkọ̀rọ̀ àwọn àbá àti wọn lọ wípé tí bá ní direct contact sí ọwọ́ yàn ọwọ́ tó bá ní direct contact pẹ̀lú nǹkan ọmọkùnrin àbí ó wọnú nǹkan ọmọbìnrin lọ ẹni bá lálùwàlá tẹ́lẹ̀ àlùwàlá yẹn ti bàjẹ́ eléyìí tí ó tẹ́wọ̀n náà ìbéèrè òun wá ní wípé tó bá ṣe pé kò kì í ṣe títa rẹ̀ ló fọwọ́ kan tó wá ṣe pé ó fẹ́ sábà fún ọmọ òun ló lọ fọwọ́ sí nǹkan ọmọkùnrin àbí òun ni ọwọ́ rẹ̀ lọ wojú abẹ́ ọmọbìnrin tó ń tábà fún bóòlélé àwọn àfáà ní israel láti differentiate láàrin méjèèjì ṣùgbọ́n aláwọ̀ ẹlẹ́m kò sí yàtọ̀ bí a ti ẹ̀ ló fọwọ́ kan ni àbí ti ẹlòmíì ló fọwọ́ so wọ́n láwọ̀ ẹlẹ́m náà ẹni tó ń wẹ jànáàbà lọ́wọ́ tọwọ́rọ̀ wá lọ mistakenly tó kan nǹkan yẹn àádà padà sí àlàyé tá a ti ṣe àwọn minority kan gbà wípé kò já lù àlá wípé pàdéyàtọ̀wọ́dọ̀ tánàbí sọ yẹn wípé kò ń ṣe lè kò yóò bèrè báàbù ni eke mustahabu ni kò ń ṣe pé torí pálọ̀ alájá so àwọn ó ní kò mí nìkan kan ṣùgbọ́n àwọn majority àwọn àfá wọ́n á nígbà tó ti fọ́ ọkàn rẹ̀ ó jẹ́ tábí ní kò ń ṣe tábí ní ó ìlú ojú òwò ni ọ̀ràn ẹ̀yàn ni kí ó tún àlò aláṣẹ tó bá fẹ́ fi ìwẹ̀ yẹn kírun àti ìwẹ̀ tó wẹ̀ tó fẹ́ fi kírun tí ò bá fi kírun so ó níwẹ̀ ṣùgbọ́n báwọn fún ọ̀gá ti ìwẹ̀ yẹn kírun ni ó túmọ̀ sí pé ó máa rìn níhun àlùwàlá rẹ̀ látara pé kí ni ojú ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ ó ti kan nǹkan ọkùnrin rẹ̀ tó bá ṣe wípé ẹ̀gbẹ́ ọwọ́ bí a bí upper arm àbí ká sọ wípé arm ẹ̀ ìyẹn ọwọ́ tí sáìdì ọwọ́ tí a kọ́kọ́ kan ká tó kan ọrùn ọwọ́ mọ́bí àtẹ́lẹwọ́ tí wọ́n ń pè ní forearm tó bá ṣe kóhun ló kan nǹkan ọmọkùnrin so eléyìí kò balùwà lájẹ́ ṣùgbọ́n àtẹ́lẹwọ́ àbọ̀rùn ẹ̀yìn àtẹ́lẹwọ́ so òun ni èyí tí a ń sọ fọ́láwà rẹ̀ ṣé dandan ni kí aṣáàlù àláta bá fẹ́ wẹ jẹ̀náàbà kò kí ń ṣe dandan ìwẹ̀ tí a fẹ́ wẹ̀ ìwẹ̀ tó ní agbára ju àlùwàlá lọ ni torí pé àtọ̀hárà ti nà ládàfi àlàkùbà ìmọ̀ra níbi ẹ̀gbin táà lè fojú rí tó jẹ́ ìtó tóbi òun ni ìwẹ̀ jànáàbà tó tábà wọ ìwẹ̀ jànáàbà ó dá ká ṣàlùwàlá ń bẹ táà bá ṣàlùwàlá ìwẹ̀ yẹn sì wà válídì a lè lè fi ìwẹ̀ yẹn a lè fi kírun yẹn ìwẹ̀ jànáàbà ló ń sọ àbí ìwẹ̀ hajj torí pé a fi ń gbé ẹ̀gbin tó tóbi jù a fi ń gbé kúrò so a lè fi ìwẹ̀ yẹn tó ń bójọ́ pé a ṣàlùwàlá nù rẹ̀ a lè fi kírun a lè fi kírun ṣùgbọ́n tí èèyàn bá fọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ nígbà tó ń wẹ ìwẹ̀ yẹn lọ́wọ́ òun la sọ fún wa wípé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀tì ẹni ò lè ṣe kí ni kò lè fi ìwẹ̀ yẹn kírun mọ́ àfi tún àlùwàlá ṣe so wọ́n láwọn àná. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته